Orúkọ mi ni Spell Ṣẹ́gun Olúwayọ̀mí. Àkọ́lé ìwì mi ni Tẹpámọ́ṣẹ́ ẹ̀dá tó jí tó túṣù padà bó tẹ́ bóyá àmọ́ tó ń jẹ ebi bí àbá jí ká bọ́jú bọ́pá bọ́sẹ̀ kí èrí rẹ̀ bá lè pẹ́ ká sáré babiṣẹ́ lọ ayé kò sí àsìkò kò sí nílé ayé yìí kò sí ìrọ̀bọ̀ rebe ohun tó gba ẹni ṣíṣe ni ká máa sáré ṣe èèyàn tó bá fowórọ̀ ṣòfò ọdẹ alẹ́ yìí ò ní ra ká máa tọrọ owó ká máa tọrọ oúnjẹ ká máa àdákù bàtà ká máa wà kísà ká máa tọrọ ilé dé ká máa tọjú bọ̀lẹ́ kiri ká máa bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ fún tẹ́yẹ kú wà látò ẹ̀yin ewé ìwòyí ẹ̀gbọ́n tákìrì wí tó bá yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ ẹ múṣẹ́ ṣe tó bá yẹ kẹ́ ẹ kàwé ẹ má ṣe ranù ẹ má fọdọ̀ òwúrọ̀ tafala ẹ gbájúmọ́ṣẹ́ kí ní ayé yìí ò lè dára ẹ má fàṣìkò ṣòfò ká túbọ̀ tó yóò rọrùn.